Bíbélì fún àwọn ọmọdé nígbà tí Ọlọ́run dá ohun gbogbo. Àkọsílẹ̀ láti ọwọ́ Edward Hughes ẹni tí ó kà á ní Abímbọ́lá Ìdòwú. Ẹ lè kàn sí wa lórí www.bibleforchildren.org. Ta ni ó ṣẹ̀dá wa? Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ bí ìran ènìyàn ṣe bẹ̀rẹ̀. Látètèkọ́ṣe, Ọlọ́run dá ọkùnrin àkọ́kọ́, ó sì pe orúkọ rẹ̀ ní Ádámù. Ọlọ́run dá Ádámù láti inú erùpẹ̀ ilẹ̀ nígbà tí Ọlọ́run mí èémí ìyè sínú Ádámù ó di alààyè ó rí ara rẹ̀ nínú ọgbà dídára kan tí a pè ní Ídẹ́ẹ̀nì kí Ọlọ́run tó dá Ádámù ó dá ilé ayé tó kún fún ohun mèremère lẹ́sẹ̀lẹ́sẹ̀ Ọlọ́run dá òkè àti àwọn ilẹ̀ tó kún fún ewé fúláwà olóòórùn dídùn àti àwọn igi ńlá àwọn ẹyẹ aláwọ̀ dídára àti àwọn kòkòrò oyin ẹja ńlá inú òkun àti àwọn ìgbín lótìtọ́ ọlọ́run dá ohun gbogbo tó yẹ. ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo kí ọlọ́run tó dá ohunkóhun kò sí ohun kan àfi ọlọ́run kò sí ìmọ́lẹ̀ tàbí òkùnkùn kò sí òkè kò sí ilẹ̀ kò sí àná kò sí ọ̀la ọlọ́run tí kò ní ìbẹ̀rẹ̀ nìkan ló wà ọlọ́run sì bẹ̀rẹ̀ iṣẹ́ látẹ̀tẹ̀kọ́ṣe Ọlọ́run dá àwọn ọ̀run àti ayé ayé sì wà ní jùújùú ó sì ṣófo òkùnkùn sì wà lójú ibú Ọlọ́run sì wí pé jẹ́ kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà Ọlọ́run pe ìmọ́lẹ̀ ní ọjọ́ àti òkùnkùn ní òru àti àṣálẹ́ àti òwúrọ̀ ní ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ kejì Ọlọ́run mú àwọn omi ọ̀sà omi òkun àti omi adágún bọ́ sí ipò wọn lábẹ́ ọ̀run ní ọjọ́ kẹta ọlọ́run wípé jẹ́ kí ilẹ̀ kó fi ara hàn ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ wípé kí koríko àti ewébẹ̀ àti igi àti igi eléso farahàn wọ́n sì farahàn àti àṣálẹ́ àti òwúrọ̀ ní ọjọ́ kẹta ọlọ́run dá oòrùn àti òṣùpá àti àwọn ìràwọ̀ ojú ọ̀run tí ẹnìkan kò lè kà àti àṣálẹ́ àti òwúrọ̀ ní ọjọ́ kẹrin Àwọn ẹ̀dá inú omi àti ẹja àti ẹyẹ ni Ọlọ́run dá ní ọjọ́ karùn-ún. Ọlọ́run dá ẹja ńlá àti kékeré, ẹyẹ ọlọ́rùn gígùn àti ẹyẹ kéékèèké. Ọlọ́run dá onírúurú ẹja láti kún inú omi àti onírúurú ẹyẹ láti gbádùn ilẹ̀ àti òkun àti òfurufú àti àṣálẹ́ àti òwúrọ̀ ní ọjọ́ karùn-ún. Lẹ́yìn èyí, Ọlọ́run tún wí pé jẹ́ kí ilẹ̀ mú onírúurú ẹ̀dá alààyè jáde onírúurú ẹranko àti kòkòrò àti ẹranko tí ń ràkó sì jáde wá àwọn erin ńláńlá àti ẹran ẹ̀gbẹ́ àwọn ọ̀bọ àti ọ̀nì tí ń ràkó àwọn èkòló àti ẹran ìgbẹ́ àwọn ológbò àti onírúurú ẹranko ìgbẹ́ ni Ọlọ́run dá lọ́jọ́ náà àti àṣálẹ́ àti òwúrọ̀ ní ọjọ́ kẹfà. Ọlọ́run ṣe ohun mìíràn ní ọjọ́ kẹfà ohun tí ó ṣe pàtàkì ohun gbogbo ti wà nílẹ̀ fún ènìyàn oúnjẹ wà ní oko àti àwọn ẹranko tí yóò sìn Ọlọ́run sì sọ wípé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa jẹ́ kí ó jẹ́ Olúwa lórí ohun gbogbo tó wà nílẹ̀ Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ní àwòrán ara rẹ̀ ló dá ènìyàn Ọlọ́run wí fún Ádámù pé jẹun gbogbo nínú ọgbà ṣùgbọ́n má ṣe jẹ èso ìmọ̀ rere àti ibi bí o bá jẹ nínú rẹ̀ ìwọ yóò kú olúwa ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin kí ó wà nìkan èmi yóò ṣe olùrànlọ́wọ́ fún ọlọ́run mú ẹyẹ àti ẹranko wá sí ọ̀dọ̀ ádámù ádámù fi orúkọ fún gbogbo wọn ó gbọ́dọ̀ ní làákàyè láti ṣe èyí ṣùgbọ́n láàárín àwọn ẹyẹ àti ẹranko kò sí ẹni tí ó tọ́ láti jẹ́ ìyàwó fún Ádámù. Ọlọ́run fi orun ìjìká kùn Ádámù, ó mú ọ̀kan nínú ìhà rẹ̀. Ọlọ́run dá obìnrin láti inú ìhà Ádámù, obìnrin tí Ọlọ́run dá ní ìyàwó fún Ádámù. Ọlọ́run dá ohun gbogbo ní ọjọ́ mẹ́fà, Ọlọ́run sì bùkún ọjọ́ keje, ó sì pè é ní ọjọ́ ìsinmi. Nínú ọgbà Ídẹ́nì, Ádámù àti Éfà aya rẹ̀ ń gbé nínú ayọ̀ ńlá, wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, ọlọ́run jẹ́ olúwa wọn olùpèsè fún wọn àti ọ̀rẹ́ wọn. nígbà tí ọlọ́run dá ohun gbogbo ìtàn láti inú ọ̀rọ̀ ọlọ́run bíbélì láríkà nínú jẹ́nẹ́síìsì orí kìíní sí èkejì. ìwọlé ọ̀rọ̀ rẹ fún wa ní ìmọ́lẹ̀ orin dáfídì orí kọkànlélọ́gọ́fà ẹsẹ̀ àádóje. ọlọ́run mọ̀ wípé a ti ṣe ohun ibi tí ó pè ní ẹ̀ṣẹ̀ ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ rẹ̀ kan ṣoṣo Jésù ránṣẹ́ láti kú lórí igi àgbélébù kí ó sì jìyà fún ẹ̀ṣẹ̀ rẹ. Jésù sì padà wá sí ayé ó sì lọ sí ilé lọ́run nísìnyí Ọlọ́run lè dárí ẹ̀ṣẹ̀ jì wá. Bí o bá fẹ́ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ sọ fún Ọlọ́run báyìí wípé Ọlọ́run mi ọ̀wọ́n mo gbàgbọ́ wípé Jésù kú fún mi ó sì yè jọ̀wọ́ wá sínú ayé mi kí o sì dárí ẹ̀ṣẹ̀ jì mí kí èmi bá a lè ní ayé ọ̀tun nísìnyí kí sì bá ọ gbé títí láéláé ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi fún ọ gẹ́gẹ́ bí ọmọ rẹ àmín johannu orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ka bíbélì rẹ kí o sì bá ọlọ́run sọ̀rọ̀ lójúmọ́.